kọ́ni lóye ẹ ká máa gbọ́. ṣe ròdòròdò bí ọ̀lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́ ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòró. kásán ẹ káalẹ́ o ẹ káàárọ̀ ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ọmọ olójúde ilé ẹsẹ̀ ní kírun àgùnbẹ́ onílé òbí kóíkó báyìí ni wọ́n ń kóyán lé baba tó bí mi lọ́mọ o gbàlódé gbàlódé báyìí ni wọ́n rùkà ń kòkò ikú akóyán ní odó béèyàn bá ṣe bẹ́ẹ̀ kọkà ẹ̀yin ni àti yín náà mọ̀ pé yọ̀run ni ó dáa ẹ jẹ́ wọlé báyìí wípé àwa ẹ má ṣiṣẹ́ báyìí lórúkọ tí wọ́n ń pè fá o lórúkọ tí wọ́n ń pèsè ọ̀dàrà a ní ìkàyé lórúkọ tó ń pa àwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n papọ̀ pọ̀ wọ́n lọ́mọ látúnjí kí ló fẹ́ á sì ní ìkí ni nǹkan tó béèrè àdìsá àgbé ọdún tuntun ló dé ìkí ló fẹ́ ká ṣe fún ọ mo lọ́rọ̀ ajé náà ni ọ̀rọ̀ owó yìí náà ni àtèmi àti gbogbo olólùfẹ́ mi àtẹ̀yìntẹ̀ ńláǹfààní àti wòmí tẹ̀ ń gbọ́ mi wọ́n wá ní ká fọkàn wa balẹ̀ èmi fọkàn rẹ balẹ̀ lónìí wípé mo ní kí ló dé wọ́n ní lódìdí lódìdí lélẹ́dùnmọ̀rẹ́ máa fìgbín tọrọ fólúgbó mo ní ẹ̀hẹ́n wọ́n ní lódìdí lódìdí lolúgbófìgbé tọrọ fọyàgbé mo ní ẹ ṣeun wọ́n ní kí n wá lọ mọ̀ pé àti kékeré òun náà ní ṣẹ́ṣẹ́ fún ti gbégbá ajé lọ́mọ rẹ̀ lórí ìwọ tó ń láǹfààní àti gbọ́ mi ọ faraṣajé bíi ṣẹ́ṣẹ́ fún o ọ dọlọ́gìnìgìnì àwo ràdà ọ rí ajé pè ránṣẹ́ ọ rí owó ná ọ rí owó lò nínú àlàáfíà ẹ̀mí gúngùn àti ìdùnnú ọmọ rẹ ò ní pa ọ́ lẹ́kún láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni ò ní tì òun ọmọ rí ni ikú òjijì ò ní pa ọ́ eré àti ibi lọ́lọ́run dá sáyè ẹ̀yin tẹ́ ń láǹfààní àti gbọ́ mi èmi á mọ̀ sọ fún un wípé tó o bá jẹ́ kíbi ó wọlé mi Elédùmarè ta ni ó bí ọ́ kò sẹ́ni tí ó bí i níjọ́ ìyá mi àti bàbá mi bí mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn náà ló wá sórí mi kó tó di pé ọlọ́run fi mí hàn sáyé ọlọ́run tó fi mí hàn sáyé yóò pa ẹ̀gàn rẹ nígbésí ayé rẹ yóò wá fi ọ́ hàn sáyé yóò fi ọ́ hàn fáyé rí ní ti dáadáa ibo là ń lọ lónìí ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní àti gbọ́ mi ṣe ìfáàrà ni ọ̀pọ̀lọpọ̀ à ń misinterpret nǹkan àlá ni mo fẹ́ sọ̀rọ̀ bá ọ̀pọ̀lọpọ̀ ẹ mọ̀ wípé èṣù máa ń fi àlá dẹ́rù ba ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ó lálàá ẹ̀rù ó bá lójú àlá ọ̀hún ẹ̀rù tó bá wà bá yóò sì àfẹ́ẹ̀tì ìgbésí ayé rẹ̀ lójú ayé meanwhile ẹ̀rù lásán ni èṣù ló ní ẹ̀rù ló ní ẹ̀rù lára jù èṣù máa ń dẹ́rù ba èèyàn pàápàá jùlọ ẹni tó bá lógo ṣùgbọ́n àtọ́ bá lọ́lọ́run ọba tí ìkìyà àti gboyè ọlọ́run sì wà tó sì gbàgbọ́ yé èṣù ò ní rí nǹkan kan ṣe èṣù ò lágbára bẹ́ẹ̀ ni ọlọ́run lágbára tó ju ètò èṣù lọ mo sọ fún wa wípé gbogbo agbára ayé ọlọ́run ló ní á kàn mọ́ fún àwọn kan pé lọ lò lọ lò ara bẹ̀ bí ọmọ náà gún náà ló fẹ́ṣù ọlọ́run ọba ló lágbára ju gbogbo nǹkan lọ ṣùgbọ́n látara àlá èṣù á máa dẹ́rùbà yàn tó bá dẹ́rùbà yàn kíní ó wàá wú ẹlòmíì dáhùn yóò kó sọ́kàn débi wípé tó bá jí lójú ayé yóò sì affect ẹ̀ ọmọ ìyá mi tó ń gbọ́ mi padà òdì àdáni wọn èfi sanko gbọ́rọ̀ ọlọ́run yé dáadáa máa ṣàdúrà kó o tó sùn ṣàdúrà tó o bá jí ìwọ tó jẹ́ mùsùlùmí máa ṣàlùwàlá kó o tó sùn ìwọ kìrìsìtẹ́nì máa ka sáàmù rẹ dáadáa kó o tó sùn àlá burúkú ìran burúkú àsọtẹ́lẹ̀ òdì èròkèrò kò ní ṣẹlẹ̀ wá lórí ìwọ̀nba ayé tá a wá yìí àmọ̀gbà tá a kúrò ń bẹ̀ ẹja gbìyànjú àti lò ó pẹ̀lú ìdùnnú àtayọ̀ ọlọ́run jẹ́ kí nira bá gbèsè ayé wa ibi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ bá ni pé ọ̀pọ̀lọpọ̀ ń pè ní pé téèyàn bá lálàá àgbín kí ni ìtumọ̀ rẹ̀ téèyàn bá lálàá àgbín pé èèyàn ń sàgbín lójú oorun èèyàn ń kógbín lójú oorun wọ́n ní kí ni ìtumọ̀ ẹ̀ mo ti wá gbọ́ gbọ́ gbọ́ pé tẹ́yàn bá ṣàgbé lójú oorun ìfàsẹ́yìn ni òṣì ni olé ilé mi náà wá bọ́ ṣòkòtò mi mo wá tọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá lọ wọ́n wá kífá fún mi wọ́n ní pé tí èèyàn bá ń lálàá lójú oorun kó ń sa ìgbín ìwà ń sa ìgbín wọ́n lóore ń bọ̀ ní o ìwọ ọgbọ́n ìyá mi tó ń gbọ́ mi mi ò sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú wọ́n ní oore ń bọ̀ ni àmọ́ ẹni tó rè ń bọ̀ fún yìí tí ogun Ifá bá jáde bẹ́ẹ̀ pé tó bá ṣàgbélẹ̀hùn tó bá lọ dáwò wọ́n máa sọ fún rúbẹ níbẹ̀ kó máa ṣe sùúrù nítorí ìbínú ó lè gba oore ìdànù lọ́wọ́ ẹ̀ gbogbo àlá kọ́ ni a máa sọ jáde ẹni tó lẹ́bùn àlá ọlọ́run fún ẹlòmíì ò lẹ́bùn àlá ìfẹ́ ẹnu ló fi ń tú àlá o má jẹ́ kí wọ́n bà ayé rẹ̀ jẹ́ o. pàápàá jùlọ tó o bá lálàá tó bá ẹ lẹ́rù be your own prophet má ì sọ̀rọ̀ sẹ́nì kankan bó bá wù ọ́ jáde sí òhò bọ́ bọ́ra rẹ sí òhò kó sọ fọlọ́run wípé ipò tó o mú mi lọ lójú àláì kì í sọjà ọba ni mo wọ mọ́tò lọ kò ń ṣe bí báyìí báyìí mo wọ mọ́tò lọ ìwọ ló mú mi lọ bẹ̀ tí mi ò sì lágbára àti yí kankan padà lójú àlá because spiritual rẹ̀ mi ìwọ tó wá mú mi lọ yìí ìwọ ló lóye ìwọ ló yé kò yé mi mo wá gbé gbogbo ẹ̀ léwọ ọlọ́run ọba lọ́wọ́ aburú bẹ̀ má jò sí mi má jò ṣẹlẹ̀ sọmọ mi má jò ṣẹlẹ̀ sọkọ mi má jò ṣẹlẹ̀ sí ààrẹ Dr. kọlọ Ọlátúnjí mo yà gbàdúrà tèmi mo tèmi náà ti tú ọ lò nínú ìgbésí ayé rẹ wá jáde nítorí bá ní nítorí àánú lọ fáwọn èèyàn ẹ fún another topic ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ìgbàgbọ́ Yorùbá Foundation tá a ti ń ṣàánú àwọn ọmọ tí ò níyà tá a ń ṣàánú àwọn ọmọ òpó pàápàá jùlọ bóyá ọdún kérésì ọdún ìtúnu àwẹ̀ ọdún iléyá ọdún àjíǹde àtàwọn ọdún bẹ́ẹ̀ ẹ̀ tá a máa lọ ilé àwọn ọmọ aláìníyà àtàwọn òpó ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ̀yin ẹ mú nọ́mbà yẹn ẹ kàn sẹ́ndì sí wa pé ká sẹ́ndì àká nọ́mbà à á ṣe bẹ́ẹ̀ tó dáhùn kan sọ pé ká gbé àká nọ́mbà sórí YouTube ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ torí tọ́lọ́wọ́n ọba ààrẹ dr kọ́lá ọlátúnjí ló kọ́ mi lẹ́ẹ̀kan sí i tẹ̀sẹ̀ wò mí ẹ dákun tó rọ lọ ṣé kí n kúnlẹ̀ ẹ bá mi ṣíà ẹ ẹ sọ̀scribe subscription yẹn gangan ní yọbẹ o i love you all. àtẹnukọ́lá ọlátúnjí ẹ ó ti máa gbọ́ ètò tó ń kọ́ni lọ́gbọ́n.